béèrè nípa wípé ọmọ ìyàwó obìnrin tí ọlọ́run ti ní kí ẹ̀sìn rẹ̀ ó pé nípa wípé ọlọ́run ṣe nírọ̀rùn fún kó máa bójú bóyá fún ìdí kan àbí kejì rà pọ́n wọn ní pé ọkọ kú àbíbá kan so ọlọ́run sáà ní kí wàhálà ó dé wọ́n ti dáhùn rẹ̀ dáadáa so abala kejì òun náà wà ní wípé irú ojúṣe báyìí kì í ṣe pé obìnrin nìkan òun náà ní àárọ̀ àwọn àwùjọ mùsùlùmí náà wọ́n ní ojúṣe tán gbọ́dọ̀ ṣe ó bẹ̀rẹ̀ látòrí ìmáàmù àdúgbò ibi tí obìnrin náà wà abẹ́ni tó bá jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí níbẹ̀ ká wípé ní ojúṣe wa òun náà ni tìmáàmù nù àwa tá a tún jẹ́ àwa tó kù náà nínú àwa mùsùlùmí irú obìnrin bẹ́ẹ̀ àwọn tọ́lọ́run bá ní kí wọ́n lẹ́sìn nínú ọkùnrin so wọ́n lè fi sin lọ́run bóyá ìyàwó kan lẹ ń lóní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni sọtọ́lọ́sì ni kó lágbára àti lọ sí ẹ̀ẹ́kejì nàmbà tù ẹ̀ ṣeun ó lè ó lè ṣe é ẹni tó wà nàmbà tù tó fẹ́ lọ sí nàmbà tírì so eléyìí náà lára ọ̀nà tá a lè fi parọ́ ẹ̀rùn láwùjọ òun náà ni ó wà bákan náà nínú ojúṣe wa mùsùlùmí onídìí ní welfare center èyí ni pé rìáyàtú àlàyétàmì wà àrọ́mì àwọn ààyè tí ó wà tó yẹ pé ní àwọn ọmọ òrukàn ọmọ òrukàn yálà ọmọ òrukàn ayé ni àbí ọmọ òrukàn ọ̀run ibi tí wọ́n ti lè máa lọ tọ́lọ́ ti ní kí bùkátà wọn àbíyá rẹ̀ àwọn ibi tí wọ́n máa lọ tọ́lọ́ ti ní kí bùkátà òbíyá ànídìí àwọn náà sọ díẹ̀ ní ojúṣe mùsùlùmí ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè nípa pínpín ìmọ̀ oríṣiríṣi làwọn yẹn ń pín màsí gẹ́gẹ́ bá ṣe sọ ilmu bàtìní àbí ilmu ladùnní sọ àtàwọn míì náà ilmu zahir ìmọ̀ tó hàn wọ́n ti ṣàlàyé lẹ́yìn fún wa wọ́n pè kan ní pé ilmu ladùnní ìmọ̀ àwọn ní pé látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n yọ̀ọ̀ làwọn tí a máa ń ṣàlàyé pé bí oògùn sọ yìí ìwé amúnimúyè ewé awere pèpè àbí wọ́n ti sọ ní lẹ́ẹ̀kan so lábẹ́bẹ̀ náà ni alimu bápínù ìmọ̀ kọ̀kọ̀ nínú Islam Islam gẹ́gẹ́ fúnra rárá rẹ̀ kì í ṣe ẹ̀sìn òkùnkùn ẹ̀sìn ẹgbẹ́ òkùnkùn kọ́ ni Islam ẹ̀sìn tó hàn ni tí ó sì ṣe dọwọ́bò kò sí láṣìírí ipa ilé ibi tó pin ní àbáṣírí ilé àwọn kan ló gbọdọ̀ mọ́ àwọn kan ní ó gbọdọ̀ mọ́ kò sí àṣírí nínú wọn ẹ̀sìn Islam Ali radiyallahu ta'ala anhu tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n bàbá Ànábì sallallahu alaihi wasallam tó jìṣẹ́ ọlọ́run ọba sì tọ́ láti kékeré títí ó fi dàgbà ńgbọ́ wa kú tán àwọn kan sábẹ́lẹ̀ bá wípé bọ́ ọ ti súnmọ́ òjíṣẹ́ ọlọ́run ọba tó yẹ ìrẹ́ Ali radiyallahu ta'ala anhu sallallahu alaihi nabiyyina Muhammad wa alihi wa sallam. ǹjẹ́ anabi fi sallallahu alaihi wasallam ǹjẹ́ ó fi àṣírí kan pamọ́ sí ọlọ́dọ̀ gàárì tíra kan ǹjẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ tó ti ṣe bá ṣàlàyé fún ali táwa yòókù ó mọ̀ téyìn ó máa lò gẹ́gẹ́ bí agbára ni gẹ́gẹ́ bí nákàlẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ali sì ní rárá o kò sí ní tó jọ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ò bí ṣe ṣàlàyé fún gbogbo èèyàn níbi ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ bó ṣe máa ń ṣàlàyé fún un náà nù kò sí nǹkan kámi tó pè òun níkọ̀kọ̀ tó fún un tó nípa báyìí kò sí ní tó ń pè ní ilmu batin ìmọ̀ kọ̀kọ̀ tẹ́lẹ̀ ní òmà tó kì í ṣe ìmọ̀ nù. àwa aláàlì ti àpèjúwe lọ́pọ̀lọpọ̀ lónìí bá a bá ní káwọ nígbà tí ò tí pẹ́ á rí i pé irú àwọn aṣẹ́kọ̀ọ́ wa aṣẹ́kọ̀ọ́ Adam Abdallah lè lọ́wọ́ rí rahimahullah àwọn aṣẹ́kọ̀ọ́ wa Kamaludin Adabi rahimahullah àti àwọn tí wọ́n rí bí wọn náà àfàwà ńlẹ̀ yorùbá a rí pé àwọn ìmọ̀ kan ń bẹ tí wọn ò ṣàlàyé tí wọ́n fi kú a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lónìí tí wọ́n ń fi rúmọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ń sin ìyanràn wọ́n á pèjúwe tọ́ba ní pé àwọn àfàwà bí yorùbá tí èlé ní kéèyàn sí abẹ́ àwọn kókó wó pé kì í tí ì dà fà pé àtàwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ sì ni àwọn ṣèkìtà so àwọn eléyà irú ìmọ̀ bẹ́ẹ̀ kò sí nínú ṣẹ̀ríà ṣùgbọ́n àkàn á pe àkíyèsí kan àwọn àkànbẹ tí wọ́n máa ń cite as an example yìí pé eléyìí ń kọ́ ṣe bí mà ni lápẹjù àríkà máa ń ṣe forecast nínú tẹlifíṣàn kí wọ́n ní pé òjò rọ̀ lásìkò báyìí tàbí atẹ́gùn òfẹ́ lásìkò báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn eléyìí kì í ṣe ìmọ̀ kọ̀ọ̀kan nìyí wọn o àwọn information tí wọ́n pè ní wọ́n connect rẹ̀ mọ́ calculation níbi mathematics ni fàpèjúwe kéèyàn máa lọ sí Èkó láti Ìlọrin gbogbo alamọ yìí pé ní Èkó sí Ìlọrin kò yẹ kó ju three to three and a half hours lọ téèyàn ó fi rìn ní tí ò bá sí nǹkan kan lójú ọ̀nà ẹnìkan wá gbé gbogbo ní aago mẹ́sàn-án àárọ̀ ní bá a bá sí three and a half hours láti aago mẹ́sàn-án nígbà wo ni ó dé ok yóò dẹ́kọ̀ ní twelve thirty káwá fóònù pé lágbájá tí kò ń lọrin o pẹ̀lú òògùn ọlọ́run ọba ẹ̀ máa retí ẹ̀ lẹ́kọ̀ọ́ láàrin twelve thirty sí one o'clock pm kó sì dẹ́kọ̀ sáàtọ̀ fún pẹ́ntọ̀ ó ní ọmọ àkọ́kọ́ ilé bá tún nǹkan ọ̀hún ó ṣe calculation ni so àti àwọn nǹkan tó bá jọ mọ́ irú àwọn ìmọ̀ báyìí so ní kúkúrú ni wípé kò sí ní tá ń pè ní ilmu ìmọ̀ kọ̀kọ̀ kò sí nínú Islam. So, islam gangan fúnra rẹ̀ kì í ṣe ẹ̀sìn kọ̀kọ̀ wallahu ta'ala alam bisawab ṣùgbọ́n àwọn àtàwọn afáwa tún ní àfikún. ọlọ́run kò bá a dúpẹ́ fún yín ìbéèrè náà lọ sọ́dọ̀ àwọn Dr. Brazak Amajid Alaro wọ́n ní àwọn fura sí pé àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan míì ti ń ṣe súnà àwọn rí i pé ìmúra sí kíka ìwé tiwọn ó fẹ́ máa dínkù láwọn àsìkò tí a wà yìí ẹlòmíì ó ti rí ìlọlẹ̀ kàwé ní nǹkan bíi aramu dípò kó wọn ti wàá kà pé òun náà di medical doctor ni àbí yóò tiẹ̀ di engineer ni engineer ni àbí kinní kan ni pé àwọn kinní yẹn ti bẹ̀ sí dínkù pàtàkì jùlọ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ alùsùnàmí lọ́dọ̀ mi àwọn arí pé bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ sani iṣẹ́ ọwọ́ sani pé àrọwà wo ni ẹ fẹ́ kẹ́ gbé wa sí ọ̀nà bisimilá. ọlọ́run ṣamọ̀nà wa ẹ dákun eléyìí tí oníbèrè béèrè yìí kódà bóyá a fi kọ́ àwọn elétò yìí a fi kọ́ wọn lọ́rùn kódà bóyá pọ̀n yóò nídìí ká máa ti lé dé ilé bóyá yóò nídìí ká máa tìlú dé ìlú wípé aburú tí a fà lẹ́sẹ̀ pẹ̀lú rúrò rí báyìí fún ìsìláàmù àti mùsùlùmí nílùú tá à ń gbé yìí kò kéré òun làwọn àlùfáà wa ti sọ fún wa ń gbà wọn ṣe wá sí ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ńgbò rí i pé kò ṣeé ṣe ká má mọ̀ nípa èdè àwọn Yahudi àsìnjọ́ ń gbèlú ọwọ́ á ní kí Zaid ibn yìí nù tán òun la kọ̀wé àgbà anabuwa Muhammad sallallahu alaihi wa sallam òun ló lórí àwọn tó da alukur'an karimu kọ kalẹ̀ anabi ní Zaid ibn Thabiti lọ́ọ́ kọ́ èdè àwọn Yahudi àwọn yahudi kìí ṣe pa nẹ́bi fẹ́ràn èdè àwọn yahudi àmọ́ nẹ́bi sọ̀dí tó fi ní ọlọ́kọ sallallahu alayhi wa sallam anabi ni tí ni kitabu yahud àwọn yahudi wọ̀nyí máa kọ lẹ́tà sí mi bí n bá wá fẹ́ kẹ́ lẹ́tà tí yahudi kọ situation táwọn mùsùlùmí bára wọn jọ náà nù anabi wa wà fọ́ọ̀sì láti tún lọ pe ọmọ yahudi kan wá. pé báńkà kí ni àwọn bàbá rẹ kọ sí mi yìí ẹ dákun báwọn bá láwọn ń bọ̀ wá gbógun tànẹ́bì lọ́la ṣé yọ ọ́kà bẹ́ẹ̀ eh, ṣé yọ ọ́kà bẹ́ẹ̀ anabi ọlọ́run ọlọ́run la alayhi torí islam o ẹ kóbá mùsùlùmí o irú eléyìí ò tiẹ̀ tí ì dé ẹ eh? bẹ́ẹ̀ yẹn bá wo. àwọn tó rà sí rí wọ́n fi díẹ̀ hàn wá ń jò ní. níbi wọ́n ti ń yan gbogbo bíi ti pé báyìí ni iye ọmọ nàìjíríà ti ń bẹ ń pò báyìí tó yẹ kí mùsùlùmí ó wà tó kí ẹni tí èsè mùsùlùmí náà wà. n rò pé ìtọ́ jẹ́ àfààfù ń bẹ <laughs> àbí kó kéré yányán nítorí tí wọn sì wí náà ni pé àwọn tó qualify ni <laughs> kí ni wọ́n sì ń pè ní pé yẹn qualify nàìjíríà tẹ́mi rẹ̀ ń gbé yìí o òun ni pé ọmọ ìwé kí ni ó da ẹwọ ńgbà wọn ò introduce àwọn alájì arọ́bù wọn ni engineer ni wọn àwọn engineer nọ́ọ̀sìmù nìkan lèmi le ní engineer tẹ́lẹ̀ kò sí ń tọ́ da bíi ká rí òun wèé kó rí báyìí ó pè wa ni àmọ́ kéèyàn mọ̀ torí tí wọ́n wí yìí kèé ṣe ọ̀rọ̀ o nílùú lọrin tẹ́mi rẹ jọ ń gbé yìí náà àtìrẹ́ ni ó ṣe fatiwa fẹ́ ni ọ ya tọ́ ya sàtífíkẹ́ẹ̀tì rẹ o pé e, ìwé ẹ̀rí àwọn Yahudi òǹtọ̀ náà wá ya tán ọ̀kàbàmà ẹni ó sì ṣe fatiwa pé kún ọ kí ẹnìkan ya tiẹ̀ yìí sàtí tiẹ̀ ń bẹ́ ńlẹ̀ o kọ̀ ya o àmọ́ ṣe fatiwa pé kítọ̀ wọn ya òun náà sì ya tiẹ̀. Mm, kọ́dà àwọn ẹlẹ́lòmíì kù léèwé ẹ dákun ẹ mẹ́jà kóbá àti ẹ̀lẹ́ kóbá ìsìláàmù báwa mùsùlùmí ọba kóbára wa ló kù ó sì léwu ni mo fi ní kọ́dà kọ̀yẹ́ kọ́ máa ń bi tí a wà yìí a need enlightenment fáwọn èèyàn wípé bọ́ba ẹ̀pẹ́ rí ni ẹ béèrè ẹ̀rí ẹ láwọn àfọ̀fún yín lẹ́yìn bá a bá nídìí ká kọ́ ìmọ̀ kan kọ́dà ká kọ́ èdè kan ẹ̀rí nìyí anabuwa muhammad sallallahu alayhi wa sallam àbí kí ló dúkù tá a tún máa wá kí njọ zayidu kọtán zayidu gan ló fún rẹ wá wífà anabi ń bẹ nu sahih bukhari bẹ́ẹ̀ zayidu ní fata alamtu kitabal yahud fakatabtu lahu wa kuntu akra'u lahu idha katabu ilayhi zayidu ní mo sì kọ́ mo sì máa mo wá dúró anabi pé bí wọn bá kọ lẹ́tà sí ọmọ kìí sí wọn máa mo lè kà á bọ́ ọ bá sì fẹ́ kọ sáwọn náà má ránṣẹ́ sí wọn mọ́ mo lè kọ́ ó ní ìwọ̀n ń ka lẹ́tà ń ka tíra Yahudi fànẹ́bí èyí sì ń kọ́ níta nẹ́bí bá fẹ́ fi sọwọ́ sáwọn Yahudi náà fún anabi sọlọ ọsẹlẹ eléyìí sá àdìsí tọ́ lẹ́ o àdìsí sọ̀rọ̀ Bukhari là ń ké fúnra wa o àwọn baba wa tí a ma wọ́n tún sọ lẹ́ẹ̀kan náà rí mi nù. No anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run máa ma dá anabi bẹ́ẹ̀ pé kọ́ máa ma kọ́ kọ́ máa ma ka torí kẹ́nìkan máa sọ̀rọ̀ pé òun ló hun kuraani fún rẹ̀ ọlọ́run máa ma sa anabi bẹ́ẹ̀ ni àmọ́ anabi rí i pé kò ṣeé ṣe kí àwùjọ mùsùlùmí ọmọ máa kọ́ ká máa ma ka ẹwúrú mẹ́tọ́dù tá anabi lò ní a bá mú kèfèrí kan lógun tó dẹrú inú tíṣẹ̀rí àgbà wa lẹ́yìn ni pé kó fowó gbarẹ̀ lẹ́ẹ̀ àbí ká fi ẹni àwa mú ká fi pààrọ̀ èèyàn tiwa náà tí wọ́n mú àmọ́ in some cases anabi rí pé ètò wúlò ju méjèèjì yìí lọ ń bẹ ẹni ọba wa mọ̀ kọ tọ́ mọ̀ ká wọ́n ti wí fún wa lẹ́ẹ̀kan ẹ̀mí kan tó <laughs> ń kàn mọ́ sí ni nígbà tá nẹ́bí bá wá rí bẹ́ẹ̀ sọ̀lọ̀ sọ̀lọ̀ pé ah, ìwọ mọ̀ kọ́ mọ̀ ká bọ́ bá fún wa ló wà nà àwọn mẹ́wàá nì ńjọba ti pẹ́ndúrú tí wọ́n mọ̀ nì tó ọmọ owó yí padà tó ọmọ ẹkọ tó ọmọ ẹka ńjọ àwọn eléyìí ti mọ lọ òfurì ẹ dákun ní bóyá ká ṣe ń tawọ́ ní bẹẹ. ẹ̀rí nì ẹ̀rí tún pọ̀ lọ́kànrin bá nídìí kìí sí o nu mùsùlùmí nàìjíríà tẹ̀mí jọ ń gbé yìí àmọ́ tí irúwèé tí àwa tí ta ti ta láwọn èèyàn ká àwọn German náà ti sọ lẹ́ẹ̀kan boko halal làwọn ń promote <laughs> boko halal àwọn boko tó jẹ́ halal ìnúwé ìdáwọn tó dòkó yìí ìyẹn ni pé ìwé tí wọn ò ní kọ́kọ́ gbé múláìlá wa káwa fún ọ ní engineering wọn ò rí engineering engineer nurse wọn ò rí láìlá lọ́wọ́ engineer nurse rù la fi bá wọn jòkó yìí kí wá engineer nẹ́sìrù nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwùjọ bẹ́ẹ̀ èyí ń ní ẹja work towards bó láṣẹ rí ṣe tó ìpè ní irú bí sẹ́ẹ̀bù ti lọ kọ́ kìtàbù yahudi ṣe gbọ́ pé sẹ́ẹ̀bù lago ni àbí gbé ńgbà sẹ́ẹ̀bù ti wá lọ kọ́ èdè yahudi òun náà bá ń tẹ̀lé yahudi kálà kò rí bẹ́ẹ̀ àmọ́ ń rí bẹ́ẹ̀ nílùú tiwa yìí làwọn bàbá wa fi yarí ń gbọ́run èyí táwa wá ní responsibility lónìí ni pé a mu bí zayidu ti mu ti ń bẹ ju la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam ẹ dákun ntí ọba nínú jẹ ni o ká gbọ́ pé àwọn kan ń wúru nǹkan báyìí torí pé ewu ń bẹ ń tí ó kó bá islam mọ̀sánbì kan jọ ní mo ní bàbá yìí pé nàìjíríà kémi pẹ̀lú rẹ jọ ń gbé ọ̀tọ̀ ní ta wì torí pé àwa la kàn sọ wé di tíkẹ́ẹ̀tì àlìjẹ́ ńlẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ bá dé China Nàìjíríà ti ń kó àwọn Chinese wá nísìnyí wọ́n ń bá wa ṣe ọ̀nà wọ́n ń bá wa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá wí fún China pé come come let me kill you kò gbọ́ wà ń pọ́ ní jẹ́wọ́ bí Yorùbá sì máa wí nu bí wọ́n bá ní wà ń pọ́ bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ fún Chinese engineer kò gbọ́ léèbó torí pé èbó yìí ṣe tíkẹ́ẹ̀tì àlìjẹ́ náà ẹ̀sìn bẹ́ẹ̀ lọ Germany náà kọ́dà bọ́ lọ France èdè lásán ni àmọ́lu táwa wà yìí kọ́dà bẹ́yẹn bá lóun ké engineering ní kéwú níbi tá burú nàìjíríà dé wọ́n sì ní ọmọ kankan bí ọba ti mọ ìbò ọ̀rọ̀ engineering jẹ́ là ń wí àwọn jáàmà tí wọ́n dìde nísìnyí igi la ń gọ onímọ̀ jèlèdè lárúbáwá ni wọ́n wọn ò ní jẹ́ wọn ó jẹ́ tí ó di ìbí wọn bá mọ ebi sí níbi lógàrò bí àtẹ̀mí rẹ̀ jọ ń gbé nàìjíríà yìí ni o ẹ dákun ẹ já mọ environment tá a wà o ẹ jẹ́ àmọ́ ìlú tá à ń gbé o ẹ má jẹ́ àkóbá ìsìlámù ẹ má jẹ́ àkóbá wa mùsùlùmí ohun tí dandan tá a gbọ́dọ̀ ṣe ni pé irun táwọn chairman wí nì kánrin rẹ̀ àìmọye èèyàn ló gbé rasidi kó lé Richard lọ́ba darí léèwé àmọ́ bò ní rí òsè ní ṣẹlẹ̀ mọ́ èyí tí a ní ojúṣe tí gbogbo owó ṣiṣẹ́ lé lórí nù tala àfijọ́ àfijọ́ Zaidu ibn Thabitin. radiyallahu ta'ala anhu ntí ó níbi ọgbà àwọn òsì rí ti ọwọ́ rẹ gbà èyí ń ní aníṣẹ́ gán tá a ṣe lónìí mo rò pé àwọn bàbá wa tí a ti bá wa sọ pọlọpọ ọ̀rọ̀ torí gẹ́gẹ́ bí wọ́n ti wí ẹlòmíì standard standard ní wá kí wọ́n ti gbà ń lọ́wọ́ ọmọ rẹ̀ mo ti rẹ̀ ní ọ́ complain ní yunifásitì kan àkànnáwó yà àdákọ̀ àmọ́ yunifásitì tó pé NUC náà ní rẹguléjì ẹ̀ bọ́mọ bá ń bẹ́ẹ̀ wọn ò bí kó kírun Nàìjíríà yìí náà ilẹ̀ Yorùbá yìí náà ẹ̀yin náà jẹ́rìí síbẹ̀ tọ̀ èyí ń ní ẹjẹ́ ká dìde ẹ̀tọ́ wa ní kọ́dà òfin Nàìjíríà gbogbogbò gbogbogbò bí èèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ in any place of education ẹ gbọ́dọ̀ pé sẹ́sìn kan ẹ gbọ́dọ̀ pé sísẹ̀ rímọ́nì kan tó yàtọ̀ sẹ́sìn táwọn òbí rẹ̀ ń sìn ní constitution Nàìjíríà wí nù èyí ò ní ẹ jẹ́ ká múra o hmm? tọ́ <laughs> ẹ àwọn fẹ́ kí délé nù. <laughs> so ọlọ́run kọ́ dákun kọ́ kọ́ sàmọ̀nà wa ẹ má bínú pé mo gbà sí kó wa díẹ̀ bó sì ta mí la tó torí pé ibi tọrọ ọ̀rọ̀ wa gẹ́ nàìjíríà wa mùsùlùmí nàìjíríà ẹni tí ń bá wa sọ̀rọ̀ tí mo ní ń bá wa sọ̀rọ̀ ń jọyún náà àwọn tó ju wọn tọrọ ni dọ́kítọ́ ẹlẹ́sìn pé wọ́n ti pè wá wọ́n ní fíìkì ni wá gẹ́ bàbá mọ̀ ti ń ṣẹlẹ̀ mùsùlùmí lẹ́ni òun náà ń mọ́kàwé haramu niwe. èyí tí àwọn òsì wí tí ò lẹ́rìí ìwé ṣe haramu ìwé tó lè jẹ́ haramu lèyí tó bá gba ẹ̀sìn lọ́wọ́ yàn kí wọ́n tó gbéwèé lé yàn lọ́wọ́ èyí ń lè mẹ́rin ọjọ́ wa láwa jíròrò láṣìṣẹ́ pé bó ni ò ní ti ṣe é ṣe bẹ́ẹ̀ gbọ́n bá la fẹ́ fi tiwájọ́ Zaid ibn Thabit kàwé ó kàwé àwọn Yahudi kò sì fìrín lẹ̀ kọ̀fà alukurani lẹ̀ ọlọ́nkọ́ mọ́sá sí rọrùn fẹ́mi àtẹ̀yí bẹ́ẹ̀ so ẹ dákun lórí eléyìí náà ẹ má bínú torí pé ọ̀rọ̀ tí ẹ mà bí gbàtọ́rọ̀ ti ń dùn yàn tẹ́lẹ̀ ẹ kọ́ra wọn ní tafsiru kan nú àwẹ̀ yìí táwọn ìjọba wa ní Kwara yìí ṣètò tí wọ́n ní wá sọ ọmọ sọ tí mo wí náà bẹ́ẹ̀ ń dọ̀hùn torí pé wọ́n ní àwa sọ̀rọ̀ ṣèwé ntí mo tún fẹ́ fi kún ni pé àwọn kan ṣe gbìyànjú nínú àwọn ọmọ ìyá wa tó kàwé dr ẹlẹ́sìn mẹ́ńṣẹ́ rẹ̀ níbi kan tẹ́mi wọn lọ ní áfíríkà bíi lọ́sẹ̀ tó lọ ìpè bẹ́nìkan bá ń bá wa jiyàn pé ta ló pọ̀ nàìjíríà ọ̀rọ̀ ọ̀nà tá a fi mọ̀ pa mùsùlùmí la pọ̀ ẹ lọ wo enrolment primary school ẹ lọ wo enrolment secondary school ọmọ mùsùlùmí ni máa pọ̀ jù ní primary one ní primary two náwọn iléèwé ìjọba àsọtí nọ́sùrì tó gbé èèyàn lè má lówó àmọ́ ìtọ́ pọ̀jù nọ́ọ̀nà tẹ́gbọ́n bá ń pẹ́ á ẹbí bá a ṣe ń bímọ sí iná là fi ń pa pọ̀ ẹ lọ́ọ́ wo enrollment iléèwé ọmọ mùsùlùmí ni máa pọ̀ àmọ́ ẹ pé kí lọ́ọ́ fọwọ́ ba ni lẹ́mìí bọ́ba ti wá rí bẹ́ẹ̀ ní primary torí bẹ́ẹ̀ ní junior secondary àmọ́ rí bẹ́ẹ̀ ń gbà míì náà ní senior secondary àmọ́ ẹ lọ hundred level èmi ń teach in university yunifásitì ìlú afa alimi àti sọ yunifásitì <laughs> ẹ aha yọba di akasi yọba di kini yọba di akasi ẹni ń fa gbogbo ti ń yíwọ́ ta ni ń yíwọ́ ń tọ́ra àwọn tó bá kéde bí yunifásitì yìí àwọn wọn fọ̀rọ̀ lulọ̀ dárakun ẹ̀yin òbí wa ọlọ́run ó ṣe bàṣírí yín o ọlọ́run ó ṣe bàṣírí yín sẹ́rí ogbó ń tí ṣe pé lọ kọ́ sí ọwọ́ bẹ́ẹ̀ yẹn bá kọ́ bricklayer ẹ́ kó di civil engineer da ju bíríkì la tí wọ́n máa yẹn jẹ́ bí baba tí wọ́n wí lẹ́ẹ̀kan lọ. o ẹ dákun torí tó lọ́hùn mọ́ bẹ̀ wá ẹ̀yin òbí wa ẹ dákun ẹ já gbìyànjú kọ́dà kẹ́yìn òfin sin lọ́hùn pé a èmi ò ní jẹ́ pé para tèmi làbúrò ti bá ìsìlámù nàìjíríà yìí torí ìlú mi yàtọ̀ sí nàìjíríà tèmi rẹ̀ jọ ń gbé yìí nínú àwọn ìlú tó yẹ pé nífẹ̀ẹ́ lè má rèé tó tún fẹ́ rí bẹ́ẹ̀ lágbàáyé nàìjíríà yìí jẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìpọ́dọ̀ àtàwọn tọ̀hún ní ọ́fíìsì tí wọ́n pọ̀ púpọ̀ yóò jẹ́ pé àwọn mùsùlùmí ó kéré àwọn náà ó ti mọ kí làwọn mọ àbí kó jẹ́ pé àwọn mùsùlùmí là á pọ̀ bọ́tí nàìjíríà yìí ẹnu pa súnmọ́ra wa díẹ̀ ló ń ka náà ni àwa làwa ń fara eléyìí tá a sì ń wí kìí sọ̀rọ̀ pé wọ́n ń dìtẹ̀ nìkan àwa ń sọ tí tí nǹkan ti ń dun àwa tí a sì lè gbé ta káwọn náà rí ìpè ti yóò rí nì sebo ti yóò rí nì à wa pọfẹsọ sẹkẹtìrì mùsùlùmí pọfẹsọ náà ìbí wọ́n sọ wa ní auditorium University of Ìlọrin jòní ìwọ̀n òtíjú sọ. wọ́n ní sọ bá a mú gbogbo ilẹ̀ yorùbá gbogbo stéètì ilẹ̀ yorùbá yẹnyẹn gbogbo mínísítà nàìjíríà tó wá láti ibẹ̀ lónìí tá à ń sọ̀rọ̀ yìí kò sí ńlọ láìlá kan nù wọn. yes láti kó tẹ dógùn tẹ dọ̀yọ́ tẹ dọ̀ṣun tẹ dòndó tẹ dèkìtì wọn ò wá rí mínísítà yorùbá ẹyọ kan mú. No àmọ́ bí tá a ti ń sọ náà ẹnìkan dìde nínú auditorium University of Ìlọrin òun òun yẹ ṣe mùsùlùmí àmọ́ ní nsọ́ọ̀f òun náà wà ní ntẹ́ sọ òun àwọn gómìnà yìí náà lọ́ọ́ bá ó ní torí pé òun mà sí rí bí wọ́n ṣe máa nominate èèyàn as minister ńgbà wọn bá mú àwọn tọ̀hún tẹ wí èèyàn méjì wọn kó lọ àmọ́ wọ́n wàá mú àwọn tọ̀hún ìwé èrí rẹ̀ lọ́ga lókùn yìí <laughs> wọ́n wàá mú mùsùlùmí kírẹ́dìtì méjì kan àtààbọ̀ àti kan wọ́n wà láwọn nominate candidate méjì wọ́n ti mẹ́ni tí wọ́n mú lókè wọ́n ti ah, wọ́n ló ti mẹ́ni tó fẹ́ nǹkan tẹ̀yìn ni pé orúkọ méjèèjì náà ń inú auditorium lẹ́nu náà ti wí professor ni kì í ṣe mùsùlùmí àmójó lóòótọ́ torí náà ẹ dákun ẹ ọ̀rọ̀ tí ó lé púpọ̀ lọ́rọ̀ tá a mẹ́nu báyìí ẹ má jẹ́ à àkóbá fún torí pé kọ́dà ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ni ṣe fatiwa tó léwu yìí ni pé kódà àti sin lọ́wọ́ padà fẹ́ nira àti sin lọ́wọ́ ah ńgbẹ́ ẹnìkan bá gbófin kalẹ̀ pé ẹnìkan gbọ́dọ̀ pé àṣùbà mọ́ ibi wọ́n sì ti ń pa wọ́n ti ń kún àwọn òléyàn ńbẹ̀ tí ó pé ẹ̀dàkùn àṣùbà ń bẹ nínú ẹ̀sìn tiwa òfin yẹn yóò délẹ̀ ibi nàìjíríà sì lédè níṣẹ́ bẹ́ẹ̀ bá ti lẹ̀ kóra yìí tẹ̀ wọ́n kàn kó amọ́ fẹ́ kó wa bẹ́ẹ̀ bá ti yanjú yẹn bíi mélòó kan kó wọ́n jókòó ẹ̀yin náà kún ẹ kún ẹ kún ah. yunifásitì kan tí kì í ṣe ti ẹlẹ́sìn wa ó lé two hundred students ńlá sí à December two hundred students ló lé nítorí pé kíni wọn ò lọ sí jọsìn wọn èyí sì sọmọ jọsìn wọ́n wá lórí Facebook wọ́n wá ń takò wọ́n pé bọ́yá nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí ni wọ́n ní rárá seventy five percent ti àwọn ọmọ yẹn wọn ṣe mùsùlùmí twenty five percent ló jẹ́ mùsùlùmí ṣùgbọ́n torí pé wọn wá síbi ìjọsìn ló ń fi lé wọn torí pé wà nù kọ̀ǹdíṣàn yìí pé tọ́ ọ bá ti wá síbi ìsìn láàárọ̀ tọ́ ọ wá rọ̀lẹ́ wọn lé ọ ọ̀kẹ́kọ̀ọ́ nìyẹn so láti lè fi ṣe àfikún. alhamdulilayi ah, ẹ dákun ẹ̀yin yà wá ní òkè. Okay Eh, ìwé tí wọ́n fún wa tí à ń kọ nọ́mbà sí ẹ dákun ẹ bá wa mú wa sísàlẹ̀ ọmọ tí ẹ bá fi rán àwọn afá mi tí wọ́n dó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi yìí àwọn ni kí wọ́n fún ẹ dákun ẹ bá wa fi rán ọmọ kékeré kan kọ́ wa fún wa nísìn wọn ó dò sọ́wọ́ kéne bíbá yìí ẹ dákun ìwé tí a ní kí a kọ nọ́mbà sí lókè lọ́dọ̀ ìyá wa tí yín nìkan ló kùtà àti ìrìn nísàlẹ̀ báyìí o ah, ẹ dákun àwa ẹ dákun àwọn tá a bá mú ọmọ kéèké wa ẹ dákun ká wò wọn o àwọn jìnnìyà Nasir bisimilá. sọlá náà di kẹrin because ọ̀rọ̀ tí à ń sọ lé ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni tó dẹ̀ ka gbogbo wa lára mo wá rí i pé bá a ṣe ń sọ̀rọ̀ tá à ń sọ bọ̀ nsìn ti western education là focus lé lórí pé àwọn tó ń lọbẹ̀ báwo náà ṣe ní gba láìláì láhùn lọ́wọ́ àti pé bó làwọn tí mọ̀ lọbẹ̀ ó ṣe pọ̀ sí i bọ́ iléèwé tó jẹ́ tiwa gan tó yẹ pé tá a bá ṣe ti láìláì làálà ò yóò dúró ǹjẹ́ Islam náà ń kọ́ jáde ń bẹ̀ bí because tèmi ṣàkíyèsí tó lé many people gan nínú Islam to so to a very large extent kì í ṣe pé bóyá wọ́n lọ western school bá wọn tán lọ ilé kéwú tán ń rí gan kò encourage àwọn tó lọ iléèwé láti ṣe Islam kí ló fẹ́ràn ni pé ọ̀pọ̀lọpọ̀ jáde àtijọ́ àti mú wá di wàhálà torí ilé kéwú tán lọ quote unquote language nìkan náà ń kọ́ àwa jáde a rí pé wọ́n ti sọ wá di illiterate bẹ́ẹ̀ sì sọ lẹ́ẹ̀kan tí yorùbá ti gbóyìn bóyìn lè ṣe nǹkan kan èèyàn ṣáà jẹun inú kó bẹ̀rẹ̀ sí parọ́ àbí kó bẹ̀rẹ̀ sí sógun àbí kó máa ṣe four one nine wọn á pọ̀ rẹpẹtẹ débi pé ọ̀pọ̀lọpọ̀ ilékéwú ló pọ̀ ń pé aláwo náà ń produce jáde tabadẹ ní islam dà àwọn la máa wò pé islam rèé wọ́n á dàbí gbà tí bá ṣe ń kọ́lé ẹ̀ látún tú fúnra wa kí ló dé kí ló ṣẹlẹ̀ tó yẹ pé ilé kéwú wa kò lè máa produce mùsùlùmí tó níṣẹ́ lọ́wọ́ mùsùlùmí tó lẹ́kọ̀ọ́ tó lè lò ní society tá a wà torí ìyẹn ló lè pé ìwájú tó yẹ pé téèyàn bá ti lọ ilé kéwú wa ní Agége tó bá ti ń jáde ó lè di lọ́yà ó lè di engineer ó lè di medical doctor tó bá ṣe ń jáde ní mádọ̀rọ̀ bíi àyínbàdàn ó lè di báyìí débi pé kò ní nídìí káṣẹ̀ tó máa pariwo á dẹ̀ wá pọ̀ káàkiri but àkíyèsí tèmi rí ni pé àwọn ilé kéwì kò produce mùsùlùmí kò dẹ̀ produce ẹni tó tẹ̀lé tún gbẹnu sókè nínú àwùjọ wa ọgbọ́n wo la lè dá sí ọ̀nà wo la lè gbé gbà àbí bí ó ṣe máa lọ náà nìyẹn. ọlọ́wọ́ san ilé dáadáa ẹnjìníà ẹ dákun ẹ̀mí tún wí lẹ́ẹ̀kan sí i ṣe rí bí ó ti ta gbogbo wa lára yìí mọ̀mọ́ bẹ́ẹ̀ àwọn bàbá wa tó wà ń bí náà yọ ta wọn náà la ẹ dákun ẹ eh, alaji yarob alaji antoni alaji mutu ẹ dákun la ń bá sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ẹ dákun ẹ fi kúnnu tí ẹ workshop la pè ní bí fọ́rọ̀mù kan ní àwọn tọrọ yìí kan ju ẹnu àwa tí àjọkò ń bì lọ ọ̀rọ̀ náà fẹ́ àpérò sẹ́rú eléyìí tẹ́yìn tún wíhun nísìnyí báàbù ńláńlá kan tún nù torí pé léyìí tí ń jó dodo ntí ń jẹ́ ilé kéwú ó ti dàpọ̀ mọ́ nǹkan mi òun làwọn tí a máa nu wílẹ̀ kan o èmi ò rí bi tí ọ̀pọ̀lọpọ̀ ń tá à ń pè ní kéwú lónìí táwa ń pè ní kéwú lónìí o tá a rí i pé lójú ayé anabi sọlá sọlá irun tí wọ́n ń ké lè kéwú nù <laughs> bàbá yìí pé ká sọ òdodo ọ̀rọ̀ mo rò pé yẹ ká padà sí ìgbé àṣà yẹn iléèbó ká padà sí drawing board kí ló yẹ wọ́n máa kọ́ yẹn ní ilé kéwù gan-an. nígbà tí tí wọ́n béèrè lọ́wọ́ àdọ́gbẹ́ lẹ́sìn lẹ́ẹ̀kan pé ilé mohbadi ni níbo lè yẹ ké sáàyè rí bí tí ó fi ráyè bàtì ni àmọ́ àké sáàyè rí gan-an dójú ẹ̀ ẹlòmíì ọ bí wọn bá dákọ òṣùlù fíkì fẹlòmíì lè kí wùmí kọ́dà kọ́ gbọ́rí bẹ́ẹ̀ bí olùmúlà àdìsí bá ti tayọ sọ̀híwù wàgbọ̀ yìí ẹlòmíì ọ yọ bígbà tó pẹ́ ń pè nàní nbola kéwù gidi dé tí ó fi wá kanru gbogbo yìí tí ẹ̀ amẹ́nu báyìí mo rò pé ńgbà tí ò sí yìí mọ́ ẹ pé ṣètọ́ ni ó sì wá bóun ó ṣe fíìlì vacuum tẹ́ bá ti kírètì túláàsì yóò gbé nǹkan mi síbẹ̀ náà ni pé a ah, ẹ máa kọ́ ilé yìí náà torí bàbá ní tanra wa láwọn bẹ́yẹn bá lọ lu àwọn India <laughs> gẹ̀gẹ̀ àwọn níbi wọn ti máa kọ́ oògùn a ah, ipe ṣé oògùn ni lọ́fẹ́ kọ́ àwọn ò sì ní pẹ́sìn ni kì í ṣe kí tó mo rò pé kí a dánu dúró báyìí gẹ́gẹ́ bí mo ti wí ọ̀rọ̀ yẹn fẹ́jú ju ẹnu àwa tá a mi ọlọ́run ó san yín lẹ́sàn dáadáa ẹ dákun ẹ fi kún ètò ẹ kódò lè kọ́mọ̀ mọ́ nílọrin nìkan ẹ gbogbo ilẹ̀ yorùbá bàbá wa tún lè gbé gbogbo nàìjíríà àmọ́ àwọn haúsá ti rìn jìnnà sẹ́rí gbogbo eléyìí tẹ̀ ń wù àwọn ti ń gọ́vùnà kò síbi ẹ̀ kóòtù rẹ̀ torí mo ti gbogbo nàìjíríà sẹ́mi aha òun lọ bọ́ sórí tẹlifíṣàn níbi ọdún méjì àbí nǹkan sẹ́yìn pé bí wọ́n bá bì wọ́n pé lára achievement òun lórí ìjọba inú tínú òun dùn láti kà ní pé àsáwọn ọmọ ilé kéwì náà lè jẹyàn láyé <laughs> àwọn ilé kéwì táwọn èèyàn ọmọ pé àlùmọ́ngìrì nǹkankan ó nínú tóun àchífù nù order board of Arabic education kalẹ̀ ìpè ẹ lọ́ọ́ wo gbólé kéwì yìí èyí ṣe tó yẹ pé àpadàbọ̀ sí àwọn ọmọ yìí náà ni pé bí máa gbájú ẹ̀ máa bára kì í náà ṣé ntí kéwú ń bí nì <laughs> àbí kéwú lè bí dáadáa ọwọ́ á ní káwọn kọ́mítì yọ lọ àwọn kọ́mítì yìí wá rẹkọmẹ́ndì pé àhà kéwú lè bí dáadáa àmọ́ nàìjíríà ó fi bí dáadáa ẹ̀ pa àwọn ọmọ yìí kó nàìjíríà yìí <laughs> wọ́n wá ń wá scholarship fáwọn ọmọ yìí ibi tí ọ̀wọ́n ìlú tí ọ̀wọ́n ní Sudani ni wọ́n ń kọ́ pọ̀lọpọ̀ wọn lọ gọ́vùnà Shettima sọ lórí nẹ́tíwọ̀kù pé òun á rí inú àwọn ọmọ yìí wọ́n ní í ṣe tébù mẹ́dísìn nbk ṣe mẹ́dísìn wọ́n bá ní kó wọ́n kà pé kí lọ rí kà lẹ́nu ìgbà tí wọ́n jẹ gómìnà yìí eléyìí tó kà kìí sì wá ṣe pé mẹ́dísìn nìkan ni kéwu á ṣe láyé àwa làwa kàn ń wo sẹ́rí mẹ́dísìn oríṣi méjì ni àtẹ́bùl bá dání medicine ara wà tibbu ruhi medicine ọkàn ọ̀pọ̀lọpọ̀ ntí ń dààmú wa nàìjíríà lónìí tibbu ruhi la níbi corruption nàìjíríà lónìí gbogbo bá a ti mọ̀ ní n gbogbo bá a ti mọ̀ ní n mo fẹ́ believe pé bí nàìjíríà as a nation bá a bá gbọ́ pa abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ ní a bá ti gún àwọn èèyàn pé ṣé wọ́n fẹ́ jẹ́ kínní ni ẹ̀ kọ́kọ́ gún ní immunization <laughs> kọ́mọ́ fi corrupt bí wọ́n bá ní one billion ẹyọ kọ̀ọ̀kan ṣé kò sí wa kára ní nàìjíríà yìí pé bàbá kú ti fún un kò ní kó jẹ mọ́ àbí <laughs> irú abẹ́rẹ́ òun ní bẹ́nu ti bùrù hí torí pé yọ ká ń bẹ̀ pé ní ó sì bí kọ́bọ̀ bá ṣe di sílé kìí ṣe pọ́rọ̀ wá àṣẹ kọ̀ọ̀kan ní máa ṣirú sẹ́hun àwọn tírénì àti ilẹ̀ ní tí máa dára àyàn ní ni wọ́n fi fẹ́ dà nǹkan tẹlòmípọ̀ mọ́tì ẹ̀ lónìí ẹ̀ má kó bá mi ẹ má kó bẹ́ẹ̀ mi irú eléyìí náà ń bẹ nílé kéwú àwa là kéde bẹ́ẹ̀ nǹkan míì làwa ń làwa ń rán lóbi dàbí ìgbà tó pé kéwú ò ṣiṣẹ́ tí ó yẹ kó ṣe láwùjọ ẹ dákun gbogbo eléyìí bọ́lọ̀ ń bá ní kí fọ́rọ́ọ̀mù mi ọ̀ wà tí ó tóbi jù báyìí lọ ọlọ́run ó fún wa ṣe o ọ̀rọ̀ náà ọ ọ tó àpérò púpọ̀ lọ́nà méjèèjì bẹ́ẹ̀ ti wí ẹ̀ ń ma bẹ́ẹ̀ ọba kàwé bó ní láyìí láòṣe ní bọ́ nítorí bá a fẹ́ kàwé bẹ́ẹ̀ yọ bá sì kéwu náà kó kéyìí tí wọ́n sàǹfààní <laughs> wallahu ta'ala. ọlọ́run kò bá a dúpẹ́ fún àwọn dókítà wa níjọ́ kan àwọn kan lọ́lẹ̀ kí àfa kan lé wọ́n ní báwọn sì wá wọ inú ilé àwọn ìgò lérísìsì báyìí èyí tí wọ́n rọ nǹkan dúdú sí omi ètò báyìí omi ètò báyìí àwọn ẹsẹ̀ wọn wá bi táwọn tẹ̀sẹ̀ bọ̀ ẹ kó àwọn ẹ kó àwọn kìnnìún sẹ́gbẹ̀ẹ́ nílé àfa náà kì í ṣe pé kẹ́míìsì ló pé ó wá tilẹ̀ òun náà ó wá jòkólẹ̀ sáàrin inú àwọn ọgọ lóríṣiríṣiríṣi tíra náà tún bẹ lẹ́gbẹ̀ẹ́ táwọn ọmọ tó ń ké náà wá ewu la bá wa ṣe ilé àfààní sí àbílẹ̀ ìṣègùn kọ́lọ̀ dáhùn kọ́ sànù àlùmọ̀ subhanakala alhamdi nashadala ilaha illa anta nasarana tukú ilẹ̀kì.